wọn ò ní lẹ́yìn abẹ́rẹ́ ní gbogbo àti rọ́tọ́ tí ọ̀bá má ti wà ní àtọ́kù ọ̀hán náà ọ̀rá ìpinnu ọjà àbí ọ̀nà ẹ̀ka ní kuran tí wọ́n dá nínú ìlànà mẹ́rin tó lọ́wọ́ àwọn ọ̀sẹ̀. pé wọ́n lọ rọrùn pé ìyá tó tóbi ya mọ́tò tó tóbi ń tí wọ́n á fi síwájú tẹ́kọ̀ máa wò ọjà tí ọ̀bá ti lọ́jọ́ àbí lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ti èyí lórí ìwé màmá ń sọ̀rọ̀ dọ̀rọ̀ màmá ọ̀sẹ̀ nìkan ẹ̀rù pọ̀tọ̀tọ̀ màmá ń pèlè làkúrà wọ́n máa bí ọ̀sán àná máa ń kí máa ń lòdì sí ìwọ́n fún màmá ẹ̀sán náà rẹ̀ máa ń tọ́ wá lé pẹ̀lú ọjọ́ ìṣẹ́ náà bọ̀dá rẹ̀ tó o máa tó o sì ti máa ka bí máa ka mọ̀ mọ́ káàpù yẹ ká lọ ní. ẹni tó wá sí fún ọ náà ni ìwọ́n á dáhùn pé sọ̀rọ̀ yẹn torí àti wájú mùsùlùmí àti ó ní ìwọ̀n agbárin lára orí ìtọ̀rọ̀ tó máa ń kí ọ̀sán abẹ́fẹ́ ọmọ àtìláàmù láwọn akọ́kọ́ àwọn ọmọ ọ̀sán àwọn ọmọ ìwọ̀n agbárin èyí wọn jẹ́ iná tó bá jẹ́ ọ̀ràn yẹn ṣẹlẹ̀ àkójọ akọ́kọ́ ẹ̀rùn àkàmàkà sábàkà sábàkà wọn kó ìlà kíkà máa ta nínú wọn sá gbogbo báwọn kọfẹ bákan wọn máa tẹ̀lé fún ọmọ ìgbà ìyẹn níbi náà gbà mí wípé àti ìsọfún sọlọ bá gbà nínú ìsọlá gbàdúrà sábàkà tí mo rọ bá ti ọmọ ìwọ̀n káàkiri kan ní ẹgbẹ́ dáná ṣe tó pẹ̀lú ọ̀rọ̀ pé tí àwọn máa kọ́ra lọ́rùn tí àwọn akọ̀rọ̀ àmì àkọ́lé ìgbàgbọ́ máa dé wọ́n tẹ́kọ̀ọ́ kí wọn níbi nígbà ní ẹ̀yẹ tó ọjọ́ sáà ní ọdún yìí máa kárí kan rẹ̀ ní ìlóru torí pé wọ́n ti ní ẹjọ́ wọlé parí kò láti ọ̀gá àti ọ̀la ìṣẹ̀lẹ̀ ọjà èyí ó lè pé wọ́n tàkùn àmì ọlọ́run ọ̀rọ̀ fún mi náà. ẹ̀kejì ní burú òun náà ní pé àgbà lẹ́yìn àgbà máa dára fún ọmọ sí ọmọ tí ìyá lè náà. Lọ́ọ̀tọ́ nínú mọ́dẹ́ta ní omi mọ́dẹ́ta ní máa máa ń gbà lọ. Àwọn ní kò tún tí ó bá ti lọ́kì tí wọ́n sọ bá wọn. Wọ́n ń pè ọ̀bá aráyè náà ni. Bí àbá ń gbọ́ tó fi wọn, wọ́n lè tó tí wọ́n lọ́dọ̀ sí wọn. Nǹkan wọn ní wọ́n ń Bí ọ̀bá aráyè ni o, ìgbọ́dọ̀ ṣ lẹ́nu bí àwọn ní àwọn ìsọ̀nà ànájúlá tàbí àgbẹ̀rẹ̀ rẹ̀. ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ tí wọ́n sọ̀rọ̀ yẹn tàbí wọ́n ń jẹ̀ bára yìí ẹgbẹ́ àwọn àlọ́lẹ̀ tí wọ́n yẹn ń lọ́tàlì kan nínú àwọn lọ́tàlì wá bí láti lọ́tọ̀ tó ní náà pé àmọ̀lẹ́kí àtọ́bẹ̀ fún ọ̀tọ́bẹ̀ fún ọ̀tọ́lọ́ ń sọ. wọ́n ń jẹ́ ọ̀bára yìí mọ̀ mọ́tò ń gbẹ̀ náà bí àbára kan náà kò bá a ní kí ọ̀tọ̀ tó wá sí náà pé ìyọ́pọ̀ sí ẹ̀yìn àbílẹ̀ tó pé àbílẹ̀ owó tó ti láyè náà que ahora no tengo nada.